ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀ síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ohun kan tàbí ìkejì tẹ́ fẹ́ fi tó wa létí lórí tẹlifíṣàn Orísun ẹ lè pe nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín yìí tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ti WhatsApp ránṣẹ́ sí orí nọ́mbà kan náà a ó sì dá yín lóhùn lọ́gán ẹ ṣe púpọ̀. di àsìkò yìí awuyewuye sì ń lọ lórí ọ̀rọ̀ Tákwa Bay tí ìjọba ìpínlẹ̀ Èkó pàṣẹ kí wọ́n lọlé àwọn olùgbé agbègbè náà kúrò bí àwọn ènìyàn ọ̀hún ti ń gbọnmú lórí ìgbésẹ̀ ìjọba ọ̀hún ni àwọn ẹgbẹ́ lóríṣiríṣi náà sọ̀rọ̀ lórí rẹ̀ bí Amnesty International ṣe bu ẹnu àtẹ́ lu lílé àwọn ènìyàn jáde kúrò ní ibi tí wọ́n gbé láìmọye ọdún Amnesty International sọ wípé ìgbésẹ̀ ìjọba náà jẹ́ ìtẹ̀tú àwọn ènìyàn lójúmọ́lẹ̀ ní ọjọ́ kọkànlélógún oṣù kínní yìí ní agogo mẹ́jọ òwúrọ̀ ní àwọn òṣìṣẹ́ ikọ̀ ológun orí omi ìyẹn navy bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ní Takwa Bay wọ́n sì tẹ̀síwájú ní ọjọ́ kejì nínú èyí tí wọn kò ní ojú àánú fún ẹnikẹ́ni àti dúkìá wọn ìlà ìlò tó ń ti ìdágìrì àwọn ènìyàn ni wọ́n fi kẹ́rù wọn nígbà náà ní àwọn ọ̀pọ̀ àwọn òbí ló ń lọ láti lọ mú àwọn ọmọ wọn tí àwọn kan sọ wípé àwọn kò rí àwọn ọmọ wọn di àsìkò yìí èyí tó sì ti ń jẹ́ kí àwọn ènìyàn máa gbọ́n mú sí ìgbésẹ̀ ìjọba lórí lílé àwọn ènìyàn náà kúrò ní agbègbè yìí bẹ́ẹ̀ ni wọ́n ran ìjọba ìpínlẹ̀ Èkó láti pe èsì ààyè mìíràn sílẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n di aláìnílé látàrí ìgbésẹ̀ tí ìjọba gbé lórí lílé wọn. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí Fẹ́mi Gbàjàbíàmílà ti fi ìdí ọ̀rọ̀ ìfilọ́lẹ̀ Àmọ̀tẹ́kùn lélẹ̀ wípé yóò jẹ́ ohun tí yóò gbógun ti wàhálà àti àìsí ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbàjàbíàmílà ṣàpèjúwe ètò ààbò apá ìwọ̀ oòrùn gẹ́gẹ́ bí èyí tí kò múnádóko tó pé kí àwọn ènìyàn ṣe ìgbàmọ́ra ọ̀nà tuntun àgbékalẹ̀ Àmọ̀tẹ́kùn yìí olórí ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nílọ́lọ́ yìí kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé ojú ẹsẹ̀ pèlè wọn wípé ìpèníjà àìsí ààbò tó péye ní àwọn apá ibì kan ní orílẹ̀-èdè yìí fẹ́ àmójútó tó péye ní èyí tó sì fa ìgbésẹ̀ kankan tí àwọn gómìnà kan gbé láti pèsè ààbò ní apá ọ̀dọ̀ wọn eléyìí tí ó ṣe okùnfà ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn tí a kò bá gbàgbé pé ní lọ́ọ́lọ́ yìí ni àwọn gómìnà ní apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ bí ìpínlẹ̀ èkó ògùn ọ̀ṣun èkìtì ọ̀yọ́ àti oǹdó gbé ìgbésẹ̀ akin láti dá ẹgbẹ́ àmọ̀tẹ́kùn sílẹ̀ fún ìdáàbòbò àwọn ará ìlú lọ́wọ́ àwọn ajínigbé ìṣekúpani àti wàhálà àwọn darandaran lákòótán Gbàjàbíàmílà rọ àwọn ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àmọ̀tẹ́kùn náà nínú ojúṣe wọn láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú iṣẹ́ kó wa wọn. Agbẹnusọ iléègbìmọ̀ aṣojúṣòfin Fẹ́mi Gbàjàbíàmílà ti búra fún Alhassan Adodoguwa àti àwọn mẹ́fà mìíràn àwọn tó lọ síbi ayẹyẹ ìbúra ọ̀hún ni gómìnà Abdullahi Ganduje àti àwọn àgbààgbà àti àwọn olólùfẹ́ ẹgbẹ́ All Progressives Congress láti ìpínlẹ̀ Kano àwọn mìíràn tí wọ́n gbà wọlé sínú ẹgbẹ́ aṣojúṣòfin ọ̀hún ni Muniru Babadanagundi tó jẹ́ ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Kano Ẹgbẹ́nà Alex tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ APC ní Cross River aliyu dati yako nínú ẹgbẹ́ pdp ní kano mariam odinaka ẹgbẹ́ apc ní ìpínlẹ̀ imo àti jaffa awuwa láti inú ẹgbẹ́ pdp ní bauchi ní kété tí wọ́n gbà wọ́n wọlé ni wọ́n dá àdó dágúnwá padà sípò rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé ìyẹn leader of the house lójú gómìnà ganduje àti àwọn ọmọ ẹgbẹ́ tó kù àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún yìí ni wọ́n dá dúró lẹ́yìn iṣẹ́ lọ́dún tó kọjá látàrí ẹ̀sùn ọlọ́kan òjọ̀kan eléyìí tí wọ́n fi kàn wọ́n lórí ètò ìdìbò tó gbé wọn wọlé nínú ìdìbò ọdún 2019 àtúndì ìbò tó sì wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá ló mú wọn jáwé olúborí tí wọ́n sì padà sí ààyè wọn. olórí ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó kéré jùlọ ẹ̀yìnnàyà àbárìbè ti ké sí ààrẹ muhammadu buhari láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ nàìjíríà ó pè fún eléyìí nínú ìpàdé ojú pé ẹsẹ̀ pèlè wọn ní àná òde yìí nígbà tí àwọn aṣòfin ọ̀hún sọ̀rọ̀ lórí ètò ààbò tó ti ń mẹ́ẹ̀ àti pàtàkì ṣíṣe àtúntò sí ẹ̀ka ètò ààbò aṣòfin àbárìbè tó kọ́kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ di ẹ̀bi lé ààrẹ muhammadu buhari lórí fún ìjákulẹ̀ lórí ètò ààbò ilẹ̀ nàìjíríà ó yà á lẹ́nu bí ààrẹ ti sọ wípé ohun ìyàlẹ́nu lọ̀rọ̀ ètò ààbò tó ń fojoojúmọ́ mẹ́rẹ̀ jẹ́ fún àbáribè tún bu ẹnu àtẹ́lu olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ìlúkoro Fẹ́mi Adésínà bí ó ti ń pe ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ìyẹn CAN ní ẹgbẹ́ òṣèlú lẹ́yìn tí ẹgbẹ́ náà bu ẹnu àtẹ́lu bí Boko Haram ṣe ń fojoojúmọ́ pànìyàn ó wáá sọ wípé bí ọ̀rọ̀ ètò ààbò bá ti dàrú mọ́ ààrẹ Buhari lójú ó dára kí ó tètè kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. di àsìkò yìí àwọn ọlọ́jà àti àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn nínú ìjàmbá iná tó ṣẹlẹ̀ ní ọjà balógun ní ìlú èkó sì ń kérora fún àdánù ńlá eléyìí tó ṣẹlẹ̀ aṣojúkọ ìròyìn tẹlifíṣàn orísun tó bá wọn wà níbẹ̀ mú àbọ̀ wá fún wa ẹ jẹ́ ká gbọ́ òye ti ń fojú hàn pé àwọn ènìyàn orílẹ̀-èdè nàìjíríà nílò àdúrà gidi pàtàkì jùlọ àwọn ọlọ́jà bí a bá wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ti ń wáyé káàkiri kódà ó ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè mìíràn bíi australia germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a bá wá wo sàkún rẹ̀ ní ilẹ̀ nàìjíríà a ó rí pé nínú àwọn ọjà ni ìṣẹ̀lẹ̀ iná ti ń ṣẹlẹ̀ jùlọ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí èyí tó sì ti fa ọ̀pọ̀ òfò tó wọ àìmọye mílíọ̀nù náírà láti ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó wáyé nínú ọjà àkẹsán ní ìpínlẹ̀ ọ̀yọ́ sí ìjàmbá iná tó wáyé ní ṣàgámù pẹ̀lú bí tí wọ́n ti bẹ́ ọ̀pá epo dé orí ọjà àmù ní mushin kó tó wá di ti ọjà balógun ní ìpínlẹ̀ èkó bí ènìyàn bá jorí ahun yóò bú sẹ́kù kún nígbà tí ọjà balógun gbiná ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní yìí ọ̀pọ̀ àwọn ohun ìní àwọn ọlọ́jà náà ni iná jó tó sì wó àwọn ilé alájà tó wà nínú ọjà náà ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún ni ẹ̀rọ amúnáwá tí wọn kò pa kí wọ́n tó rọ epo sínú rẹ̀ nínú àwọn tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ni ìyálọ́jà general fún Lagos Island chief mrs risikat abẹ̀jẹ́ lásìsì bákan náà ọlọ́pàá agbègbè náà torúkọ rẹ̀ ń jẹ́ sergeant bọ́lájí ó sọ wípé àwọn kan tí wọn kò pa ẹ̀rọ amúnáwá wọn jẹnẹrétọ̀ kí wọ́n tó rọ epo sínú rẹ̀ ló fa ìṣẹ̀lẹ̀ iná náà kẹ̀tíkẹ̀tí làwọn ènìyàn ń ya lọ sí ibi ìṣẹ̀lẹ̀ iná náà lásìkò tí tẹlifíṣàn orísun débẹ̀ bí àwọn panápaná ti bẹ̀rẹ̀ iṣẹ́ àmọ́ wọn kò tí ì rí iná ọ̀hún pa tán lákòótán arábìnrin ìyẹn olóyè risikatu abẹ̀jẹ́ lásìsì tó jẹ́ ìyálọ́jà ọlọ́jà general gbogbo Lagos Island rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti bójú àánú wo àwọn ọlọ́jà náà kí wọ́n sì dìde fún ìrànlọ́wọ́ wọn. mi bàjẹ́ lénìí nítorí wípé àtún àmọ̀ pẹ̀lú eléyìí tún máa ṣẹlẹ̀ torí kan ti ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ní November a dẹ̀ ń bẹ Ọlọ́run pé kúrú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́ ká tó tún wá gbọ́ tè níyì ṣùgbọ́n Ọlọ́run kó bá wa dínkù ọlọ́run ò ní jẹ́ ká rógun náà mọ́ ní Lagos State particular àní rógun náà Lagos Island táwa wà yìí náà àní rógun náà ilé wo ò jóná ọjà wo ni ní jóná eléyìí táwa rí yìí ọlọ́run á fi púpọ̀ á fi rọ́pò fún gbogbo àwọn tó ní ọjà yìí ọlọ́run á rọ òjò àlàáfíà inú dúndùn ọlọ́run á ṣe fún wọn nítorí nǹkan tó bànà síbí báyìí it's not one million is not ten billion ah nǹkan dúkìá tó bàjẹ́ ń bì báyìí kò ń ṣe kékeré bí aṣọ bí ready made bí bàtà bí ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ṣọ́ oríṣiríṣi báàgì nǹkan tí gbogbo èèyàn ń lò òun ló bànà síbi báyìí lẹ́nu ṣùgbọ́n ṣùgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run á bá a dẹ́kun eléyìí àní rírú ẹ̀ mọ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ iná ò ní jó ní Lagos Island yìí mọ́ gbogbo bó ṣe lè kó ṣe rí ọlọ́run àtẹ́lẹ̀ àlékè fún wa. ẹ kàsán. kàsán. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa ní pàtó ohun tí ó fa ìjàmbá iná yìí. ẹ jẹnirétọ̀ ló fa ìjàmbá náà torí pé ó yẹ kí wọ́n pa ẹ jẹ́ẹ̀nì kó dédé pọ́n ro epo gbàtà máa ṣe ìbéèrè gbàtà wọ inú gbogbo ọ̀dọ̀ wọn bẹ̀ tó ti ń tajà wọ́n ní wọn ò pa jẹ́ẹ̀nì kó dédé pọ́n ro epo sí wọ́n ro epo sí láì pa ó dẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ níjọ́ Monday tó rí pa ó ṣẹlẹ̀ lánàá tó yẹ pé àwọn ti ọ̀dọ́ wa wọ́n wá síbẹ̀ tó fi rí pa tó dẹ̀ ní ẹ̀ẹ̀kan kó ń bẹ̀ fúngbà yẹn àwọn ọmọ Ìgbò bẹ̀ àti àwọn ọmọ tábẹ̀ ọba àjà sọ wọ́n dẹ̀ fún wọn lẹ̀ pé hmm, ó dàbí pé òun tẹ́ fẹ́ nìyẹn pàtó tún yá báyìí tó tún jẹ́ ènì tèmi ló wà pàpàǹbarì ẹ pé ó jó débi wípé ọ́nà ẹni ẹ náà ló jẹ́ kó ṣẹlẹ̀ ní àná àtijẹta iná mú òun náà ẹ pé àwọn ọ̀gá wa pátápátá látàláwúsá wọ́n wá kó wọn lọ sí general hospital táwọn kan náà wọ́n dákú hmm. àwọn tó ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tó ní àwọn ẹrù ń bẹ̀ bí oríṣiríṣi nǹkan tó jó olówó ribiribi tó gbọ́n wà general hospital bá àwọn ọ̀gá náà wà pẹ̀lú wọn. ẹ ṣeun wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin aráalé kò ju bí ṣe gbọ́ lọ yẹn tí a bá ń sọ pé ká máa ṣe àkíyèsí ká máa ṣe àkíyèsí kí n ṣe ọ̀rọ̀ ẹnu lásán bí kò ṣe kí á hùwà àkíyèsí náà ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá gbàgbé tójú ti yẹ làparò fi ń ṣọ́rí bẹ́ẹ̀ bá sì gbọ́ nínú ìtàn tí arákùnrin náà sọ wọ́n sọ wípé ó ti ń ṣẹlẹ̀ fún mi ọjọ́ méjì tí wọ́n ti ń rí iná náà pa ṣùgbọ́n lórí eléyìí ojú ti agbára tí wọ́n lè pa lọ eléyìí tí à ń sọ yìí ìjàmbá yìí ti ba bíi shopping complex yẹn ilé ìtajà ńláńlá mẹ́fà ló dàbí ẹni pé ó ti jórun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá àwọn ènìyàn àti gbọ́ wípé ẹnikẹ́ni ṣe aláìsí àbí pé ó bá iná náà lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ti fara gbọgbẹ́ tó ti fara ṣọṣẹ́ wọ́n wà ní àgọ́ ibi tí wọ́n ti ń tọ́jú wọn nílé ìwòsàn ẹ wo iná ò ní jó ohunkóhun tó ṣe iyebíye sí wa ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì máa rọra ṣe Bólúwatifẹ́ Ọmọtanímọ̀mọ́ ló ń jábọ̀ fún iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun tẹlifíṣọ̀n ẹ ṣé ẹ kú kalẹ̀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 tí tó fi máa di ọ̀la lágbóró lódùmarè tá a máa fi eré àti àánú pàdé lórí ọ̀tún ìròyìn orúkọ tèmi ni ṣògo rẹni kejì àbíọ́nà ó dàárọ̀ o oorun ayọ̀ la